له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا كباسط كفيه إلى الماء على من لا نبي بعده وعلى أهله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run bá ti adúpẹ́ fún o náà ni ọba tí ó tún ṣẹ́wà kò sáyé títí dòní nínú tó wùn pé kó fi wá ṣe ni ó ti fàwọn kan dá oríṣiríṣi ara lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá sásìkò tá wà yìí oríṣiríṣi ẹ̀ láti kà oríṣiríṣi láti rí láti gbọ́ ọlọ́run bá tí ò jẹ́ káwa ti wà nínú àwọn ìròyìn aburú tó ti ṣẹlẹ̀ lọ lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá sóní àdúpẹ́ fọ́lọ́run náà mímọ̀ ṣe wa kọ́ òun kó ṣe àwakù ni ṣẹ́dẹ̀ tó wọn kó tó ṣe àwakù lórí dáadáa báyìí aburú òṣè wà wà náà ṣaburú àdúpẹ́ fọ́lọ́run ọba torípa ẹlòmíràn lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá sígbàtà wà yìí ni wọ́n ti dìdàkudà ó kí júmà tó lọ ṣùgbọ́n ní júmà tẹ́lẹ̀ yìí ó ti dànkan míì ọba tó ṣẹ́ àwa kù lórí Islam tó dẹ̀ ti ṣẹ́ ẹ̀mí kù sí wa lára àwọn ń bẹ ọlọ́run àpadà sí aburú ẹ̀rẹ́ tí kí ń jẹ́ kíyàn ṣe dáadáa rú lọ́wọ́ ìmáláyé ń ọlọ́run kó májọ kó Muhammad sallallahu alaihi wasallam ń bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ kó bá ṣí fún sahaba bákan náà wà náà kó fẹsẹ̀ wá nílẹ̀ lójú ọ̀nà òdodo kò fún alẹ́mí gbígbà tàlàfíà ara àti ìmánì tó yẹ kóró ọkọ́nà àmì ọlọ́run bá kójọ kó fún wa ní rísù halal ó ti lè hùn kí ẹkọ́nọ́mì ní agbára tó ní gbogbo yóò tàbá ti bára wa nínú ayé àmì ọlọ́run kójọ kó má jẹ́ tiwa nira láti ṣe ń bẹ̀ kó ṣe tiwa náà ní rọrùn fún wa lọ́nà halal ọlọ́jọ̀kan tọ́lọ́run ikhwatal iman ọ̀sẹ̀ tó kọjá la tún bẹ̀rẹ̀ sí ní ká tún gbójú láwọn àgbàlagbà ṣe máa ń sọ pé a lè ló máa pẹ́ kó yá wọ́n náà lè ló máa yá kó pẹ́ ó dá ká tètè máa wí fúnra wa ká máa jẹ́ ká fúra pé hè inú ilé ayé láwa o káàdẹ̀ máa yẹ ká máa mọ̀ ní pàtàkì jẹrẹ nínú ayé yìí náà wípé òpin ayé láwa o oríṣiríṣi aburú a máa ṣẹlẹ̀ sí lójoojúmọ́ ni o ká máa máa ronú padà sẹ́yìn pé bóyá burú yẹn sì máa dínkù èpè kò lè dínkù aburu ya ma máa pọ̀ sí ni táyé yóò fi ní jayé ma àwọn bàbá wa lánàá gọ̀ọ̀rọ̀ wọn tẹ́ ń wò tí wọ́n ní ọ̀rùngbọ̀n funfun yìí tí wọ́n ti horun funfun tí wọ́n ti dàgbà àwọn táwọn rí nígbà kan sunday ayé ti rí pé gbogbo àwọn àpẹẹrẹ àtúbọ̀tún ayé tàwa náà tún rí lọ́wọ́lọ́wọ́ yìí nínú àwọn àṣírọ́tù sáà àṣọ́gẹ̀rọ àwọn àpẹẹrẹ páyé tí ń kásẹ̀ ńlẹ̀ yìí kékeré sí ni àwọn ńláńlá rẹ̀ sì ń bẹ tó sì ń bọ̀ àṣẹlẹ̀ tí ṣe àwọn àṣírọ́tù àwọn bẹ̀rẹ̀ tọ́lọ́wọ̀n àbójíṣẹ́ rẹ̀ bá mẹ́nu bà kankan pé nínú àwọn ìṣẹ̀lẹ̀ àtúbọ̀tán ayé pẹ́yé tí ń dópin lọ tó wá ń ka àwọn nǹkan ẹlẹ̀ fún wa pé nínú tó máa ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ o nínú tó máa ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ o ìtumọ̀ rẹ̀ ni pé nínú táwọn tí wọ́n jẹ́ àwọn aláburú èèyàn àwọn olórí igbó èèyàn tí wọ́n máa máa ṣe lásìkò gbà náà rèé o ẹ̀yẹn má bá wọn ṣe o kẹ́yìn náà máa darapọ̀ kẹ́ máa dò lórí igbó o ń tọ́lọ́ bá ń fẹ́ kámọ̀ nìyẹn ń tọ́lọ́ bí ó fẹ́ káwà yàtọ̀ ká distance ara wa kúrò níbi àwọn nǹkan yẹn tàbá ti bára wa nínú situation yẹn a fi bẹ̀rẹ̀ sí mú fún wa lé ní èjì amẹ́nubá ẹrọ pípa pé nínú nǹkan táwọn èèyàn ní tìkítà sí lásìkò táwà yìí ni ṣé kò wá rí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ní kálukú kó rẹ̀ pa kó tó bá kó jáwọ́ bakana náà mẹ́nu bà ìpànìyàn bó ṣe dìun tó yá pé ní ìsìn àwọn èèyàn ọ̀bìkítà máa láti si ẹ̀mí ọkọ̀ àwọn èèyàn balẹ̀ láti fẹ̀mí ṣòfò lóríṣiríṣi tó dẹ̀ tó máa ń báyìn nínú jẹ́ kódà ọ̀nà tí wọ́n tún fi ń pààyàn nípakúpa kò dá kéèyàn pa eku lé pàápàá bẹ́ẹ̀ torí pé ara gbọ́dọ̀ tààyàn pé ẹ̀mí ló mọ̀ wà lára ẹ̀mí máa ń bọ́ màrí bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń pààyàn ní ìsìn èèyàn jí búrẹ́dì láwá ní ọjà wọ́n dẹ̀ ti ju táyà sí lọ́nà wọ́n ti dáná sun ń tó ṣe òdá lóòótọ́ ṣùgbọ́n táwọn ènìyàn tún ṣe burú ju tó ń ṣe lọ àkọ́kọ́ nínú ìṣẹ̀rẹ́ islam dinar ń tó súnmọ́ ní kóyá pé bí ló pàdé bí tó jí ń tó súnmọ́ ní kóyá sí pé bó ṣe wà

kí náà ni mo ṣe kí ni ẹ fẹ́ kí náà ènìyàn fẹ́ owó rẹ̀ mọ́tò rẹ̀ kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ kò ń ṣe fún yín ẹ má gbẹ̀mí ohun ọ̀dẹ̀ náà ti sanwó ẹ̀ kódà kó gbé ìlọ́po mẹ́ta tí wọ́n gbé fún wọn tó fi wá ṣiṣẹ́ yẹn kóhun wa inna ilayhi raji'un ìpànìyàn ìpànìyàn ìpànìyàn táwọn èèyàn wá ọ̀bìkítà láti tẹ̀mí ṣòfò dánù àmì ọlọ́run kójọ kó láwà ò kó má ṣe wá ní apá àyàn kó má dẹ̀ṣẹ̀ wá lẹ́ni tí wọ́n ń pa wọ́n lè rí sí ọdí òkan síta ní kò pẹ́ kò pẹ́ yìí àwọn ilé ìjìyàn gbé ni àwọn tí wọ́n wá jí gbé àwọn yẹn wá fi nọ́mbà rẹ̀ bí wọ́n lẹ̀ kí wọ́n pè wọ́n wọ́n wá ń bà rẹ̀ bí sọ̀rọ̀ àwọn wọ́n ní tọ́bá tètè dá àwọn bá pa wọ́n Allahu Akbar wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ lóòótọ́ òṣèlú ló tún gbọ́ya àwọn kan tún sanwó ẹ̀ ní àwọn kan tí wọ́n ń dí àwọn lọ́wọ́ oríṣiríṣiríṣiríṣi àwọn èèyàn ń lọ ìgò wọ́n dẹ̀ fi ń sí oúnjẹ fáwọn èèyàn tí wọ́n ń pa wọ́n pakópa tó gbogbo àṣírítà ń gbọ́ tó ń túlẹ̀ jẹ́ mẹ́ta èrè fáwọn èèyàn ń lọ ìgò tí wọ́n dẹ̀ ń lọ mọ́ oúnjẹ fáwọn èèyàn tí wọ́n fi ń pa wọ́n dànù ẹlòmí ń lọ fún ọmọ ìyàwó rẹ̀ àbọ́mọ ni èmi àtẹ̀yìn ò gbọ́dọ̀ bá wọn kópa nínú yóò kéèyàn lè ṣe fún wa kí ń ṣe bí ká gbẹ̀mí ẹ̀ kì í ṣe bí ẹ̀ ní o bákan náà ẹja tó kátúnmù míì fi kún nínú àwọn tàà náà bẹ̀tún sọ fún wa sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ àtúbọ̀sán ayé ó ní ó sì ń bọ̀ láàrin àwọn èèyàn mi lẹ́yẹkùnnáà fi ummati aqwamun yastahilluna al-hirra wal-harira òṣìṣẹ́lá bá ní àwọn kan ṣe máa ṣẹ́rí dìde wọ́n ṣẹ́yọ nínú àwọn àlúmọ̀ yìí nínú àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀mí lásìkò inú ìtumọ̀ rẹ̀ tó pé tàwọn sọpá àlúmọ̀ ànábì

àwọn tó máa ṣẹ́kù láyé lẹ́yìn ìgbà tọ́lọ́n ti gbé mi dìde gẹ́gẹ́ bí ànábì ọlọ́run wọ́n náà àwọn kan máa ṣẹ́ dìde láàrin wọn tó yẹ kókò yẹ kéèyàn àbẹ́yìn wà nínú àwọn tó fẹ́ mú ìròyìn wọn lẹ̀ yìí yastahilluna al-hirra ànábì ni wọ́n á sọ sọ́lọ̀ bá ní tí yàn bá ń fojú mi náà tí ò tẹ́lọ́rùn lọ́dọ̀ ọkọ ẹ̀ ó lè gbé lọ ta ni àbí sọ́lọ̀ bá láwọ ọkùnrin pé tíyàwó ẹ bá forún dùn ó lè lọ ṣe ni àwọn máa tó máa sún yíká ṣé kí ní yìí òṣèlọ́ náà ká sọ ṣìná di halal halal tó ni máa bá

inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀rọ ọlọ́run kan bí ọdún mélòó sẹ́yìn wọ́n ẹ̀ṣẹ̀ ń pa owó ṣìnátì wọ́n ti fìgbà kan ṣe kọlọmbà foríjọ wọ̀yá wa náà ó ti wá ọlọ́run ti wá ń nígbà náà wọ́n fẹ́ rẹ́pọ̀ mo ṣe wà tó má ṣe rú ẹ̀mọ́ kí ṣètò ẹni máa lọ gbé sí dẹ̀mí pé yá gbé mọ́tò àwọn àdẹ̀ jáde àwọn ń gbé àwọn obìnrin ní lip àwọn wá gbé obìnrin mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn bá wọn sọ̀rọ̀ ṣìná kò dẹ̀ àwọn kò wá fẹ́ni kankan nínú amẹ́ẹ̀wá yẹn tó kọ̀ gbogbo wọn ni wọ́n gbà wọ́n gbà káwọn bá wọn ṣe ṣìná wọ́n dẹ̀ gbà nínà ni láì mara rí wọ́láhì ẹni tó sọ̀rọ̀ ìfún mi sì ìbẹ̀lá yìí ibi tàwà jókòó sí àti wájọ́ ń sọ̀rọ̀ lọ́dún yẹn wọ́láhì ìkọ́nu wọ́n dẹ̀ ń ó tún béèrè pé ni fún wọn ni wọ́n náà kọ́ gba nọ́bà nínú wọn àwọn gbá tàwọn kan òfin wọ́n tí wọ́n ah aláhàfíwà ẹjìlì tí náà belé yìí ẹ̀sì ti blọ́ọ̀kù ẹ̀ ṣetọ́nì ni láti fi mọ́ bí tí àwọn obìnrin tí wọ́n gbọ́kọ̀dé tí wọ́n gbọ́kọ̀dé ẹjá pa gbogbo ẹni tó bá ṣì ní ìka àbí kejì tó ń ṣe níbi ṣìnà èèwọ̀ lọ́lọ́run pé o èèwọ̀ lọ́lọ́run èyàn kó rẹ̀ ní ṣe ń tọ́lá ń pèlé ìwọ̀ kó má padà jẹyà o kódà àwọn olùmọ̀ ní ìṣìná tó bá ti pọ̀ láwùjọ kan wọ́n ní ìbínú ọlọ́run ló fẹ́ ṣẹlẹ̀ láwùjọ yẹn nínú tó máa ń ṣokùnfà ìbínú ọlọ́run sáwùjọ oníṣìná náà jẹ gbogbo tí ó bá sì ń ṣe ẹ pátì tó wà ìyàwó tán kọ ẹ tó bá já sí pé ohun tó sọ nínú ilé ní pé òun fẹ́ ṣèkejì àbí òun fẹ́ ṣèkẹta má fúnlẹ̀ mọ́ torípé lára àwọn aburú tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ọdúnpákùnrin míì aláfíà tọ́lọ́run fún arítìkì tọ́lọ́run fún ìgbàláyè tọ́lọ́run bá fún òní pó fẹ́ ṣe tààdùdù zaujad ó fẹ́ fẹ́jù kan lọ àpélọ́rọ̀ ayàn ẹni tọ́lọ́run bá ní kílẹ̀ kúrò ẹ̀ sílẹ̀ ni ẹgbọ́miyé àpélọ́rọ̀ ayàn ṣùgbọ́n tọ́lọ̀ bá ní kílẹ̀kùn ẹ sílẹ̀ fún wọ́n tó jẹ́yàwó má fúnlẹ̀ mọ́ tó bá fúnlẹ̀ mọ́ ò ń ṣe ọlọ́run tààrà ó dẹ̀ ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ẹlòmí àwọn fúnlẹ̀ mọ́ kọ́ ẹ títí títí tó pé kódà kò ní ró oúnjẹ jẹ gbádùn nínú ilé má gbogbo ọ̀nà tíyàn ń gbà fi wọjá námọ̀ lọ́fẹ̀ẹ́ lóbìnrin yẹn máa la ọ̀nà ẹ̀kalẹ̀ fún rẹ̀ torí kíni torí pọ̀pọ̀ ẹfẹ́ ṣe tó tọ́ nínú òfin ọlọ́run àwọn ọkùnrin ìmí dẹ̀wà wọ́n dẹ̀ ń ṣe ṣìnà tàwọn mutí ń ta wọ́n dẹ̀ ń délé ìyàwó wọn tún bá wọn bọ́bàtà ń bá wọn ṣífìlà ó

torí àfẹ́lẹ̀ ìṣẹ́wà àti fún yín ìwọ ọkùnrin náà tọ́lọ ń kẹ́ tó dẹ̀mọ̀ pálà sí àwà arìsì kí yẹn náà wà tó lè gbọ́ bùkátà obìnrin méjì arúdánú iṣẹ́ àṣírànú tó ń ṣe síta ìstọ́pù ẹ̀ ṣe kókún pé méjì òfin ọlọ́run ọba ni kó wá lọ kó mọ́ wá bìkítà sí kí ni tọ́lọ̀ fẹ́ ṣe gbogbo àwọn ọmọ wa obìnrin àwọn ọmọ wa ọkùnrin ẹjá bá wọn sọ̀rọ̀ o ṣe rí fóònù tó wà lọ́wọ́ wa yìí ó ti ẹ̀sọ́tà ọmọ ẹ̀yà sí ṣìnà o secondary school primary school secondary school ẹjá mójútó wọn o ó kéré nínú bàbá tó lè ná ìkápá rí ẹ̀ sókè pọ̀ mọ́ tèmi obìnrin fẹ́ jì ní ó kéré gan-an nínú ìyá tó lè ṣe fàárí irú ẹ̀ ọgọ́rọ̀ wa ládẹ̀ fáwọn ìyá yìí àwọn ìyá àwọn wọn ta bàbá lé lára wọn ìgbà tán pè nígbà ojú dúdú ìgbà ẹni ayé rọrùn táwọn bàbá tànà ọ̀rọ̀ ọmọ tọ́ àtọkùnrin àti obìnrin tí wọ́n tọ́ ìgbà tá ń pè nígbà ọ̀làjú onígbà tójú fọ́ táà fúra bójú ti fọ́ nǹkan ti bàjẹ́ lára ọmọ wọ jìlbáàbò tó pọ́n ọmọ mi ti ń bojú ò tó pọ́n ẹ mójú tó ní o ṣé kìí ṣe kó ti ń ṣe ṣé kò sí máa lọ dìmọ́kùnrin ṣọ́kùnrin ò tí máa dìmọ́ ṣé kò sí máa lọ dìmọ́bìnrin

kí wọ́n tó láti bí ilé àrùmọ́ṣárì kan wá make announcement ẹ̀hẹ́n so test ta fẹ́ ṣe ń sìn ni pé a fẹ́ mọ obìnrin tí ó sì ní ìbálé tó wà nílé tọkùnrin ò súnmọ́rí ó náà ni ẹni tó bá ti wá rí bẹ̀ wọ́n mílíọ̀nù náírà ní tiẹ̀ kó gbé kó máa lọlé ẹ̀rí pé fáfú tí wọ́n tò sí yẹn dé yẹn á dàrú àwọn tó máa ṣẹ́kùn bẹ̀ bóyá lọ́mà gùndé títì wà yìí tí gbogbo ẹ ti bàjẹ́ ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ó ti bàlùmọ̀ ó wá burúburú ìyàwó ilé tún ṣe tó wà lọ́ndà ọkọ ọkọ ń ṣe tó ti níyàwó ilé èèwọ̀ ọlọ́lọ́wọ́n bá wá pé o àwọn mùsùlùmí àgbọ̀rọ̀ bá ọkọ̀ pàmbẹ̀ o ẹjá pàtì o àbúrú yẹn pàdé bí pé tẹ́yàn kọba sọ pé ọmọ ọmọbìnrin fẹ́ ríṣẹ́ ah hey ọlọ́mọ jẹ́ rí

ó wá kéré nínú obìnrin tó ń wá wà ní ministry tó lè fi ipe ọwọ́ leyin báyìí mi lẹ́yìn ọkọ mi àti fọkọ mi ó kéré náà nínú ọkùnrin tó náà wà lọ́pọ̀lọpọ̀ àwọn ayẹyẹ tó náà lè nàkà fáàrí ẹ̀ sókè pé èmi mo fi ọlọ́run tẹ́mi wà lọ́wọ́ ẹ̀búra mi kò ẹ lọ ẹ lọ sí àwọn ẹ lọ káàkiri àdúgbò ìbàjẹ́ ṣìná ti pọ̀ jú o ẹ jẹ́ ká kóra wa níjànú kò sí nǹkan kan bẹ̀dọ̀ fò orí ibú lọ ó máa ń fi òṣì táyàn ni ó máa ń jẹ́ kéèyàn padà dẹni tọ́lọ̀ ọba bínú sí tó gégùn lé ni gbogbo ẹni tó bá ń ṣe ẹ jìnà sí o a sí nílé tí wọ́n ti ń lo ṣẹ̀ríà tó bá jẹ́ bá lè láàbíyàwó lé ló lọ ṣe kí wọ́n lẹ́ ló kópa àwọn sílù bí tí wọ́n ti ń lo ṣẹ̀ríà káti àwọn àwọn bẹ̀ sí bẹ́ntà sí rẹ̀ bá tú ni ṣe èyàn wá ni kò sá jẹ́gbé ń bẹ̀ o ṣe èyàn ti ṣe gbé èyàn ti jẹ́ lọ ni wọ́n kò kó jẹ́ pé gbàtà àárẹ̀ kan àbárùn kan tó bá ṣẹlẹ̀ sí wa àbí gbàtà gbà bá dé ṣe mọ́lá máa la túbá tí túbá kọ̀yàn ìsìn tàà ẹjọ́ yẹ yìí àti nọ́mbà àwọn obìnrin àbọ̀ àwọn ọkùnrin tó wà lọ́wọ́ wa tọ́pọ̀ tẹni tó ń yọṣe tó ń yọṣe yẹn ẹ dìlítì ẹ̀ ẹ blọ́ọ̀kù ẹ̀ kẹgbẹ́ mi kúrò lẹ̀ pátápátá tọ́mọ yín obìnrin bá lóun lọlé ọkọ ẹ frí ẹ̀ ẹ bá sọ ká at what age ó ní parí kú ẹ ni àtúwò tí ṣe freedom iṣẹ́ ìsọkúsọ ọ̀rọ̀ ni ara ẹ ti ń bèèrè fún kankan dájì lè fún ní tó ń bèèrè yẹn ẹ̀yìn kọlẹ̀ máa fún ibi tó ti fẹ́ lọ gbá ló ń bèèrè ẹ jẹ́ kó ẹ̀yin tó máa bèèrè lọ́wọ́ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá náà máa bèèrè lọ́wọ́ ọmọ obìnrin tó bá ti ń ṣe bá kan jẹ́ kí n mọ̀ ẹ máa bèèrè lọ́wọ́ ọmọ ọkùnrin náà ṣùgbọ́n tẹ bá ti lé mọ́ ọtẹ fúnlẹ̀ mọ́ ohun tẹ́ ẹ̀fẹ́ kí wọ́n jẹ lọ́nà ẹ̀tọ́ wọ́n máa lọ jẹ lọ́nà ìtọ́ ẹ dẹ̀ máa jìyà ipẹ́ náà pẹ̀lẹ̀ tó fúnlẹ̀ mọ́ òun náà jẹ pọ̀ mọ́ ìyá ti ẹ̀ ẹjá fòpin sí ṣìnà gbogbo ẹni tó bá ṣe ń ṣe ẹjá jáwọ́ ń bẹ̀ ò àmì ọ̀nà àbákọ́jọ kó láwá kúrò níbi gbogbo àwọn aburú yìí أتسواج متاجير لستنبق فلا أنه اللهم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا نصر في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا